dá wa nàìjíríà. ó pàtàkì ó pàtàkì pé nírú àsìkò àdánwò ńlá tá a wà nínú rẹ̀ yí báyìí fọlọ́wọ́n bá kó jẹ́ ká ṣàṣeyege ká kẹsẹ̀ já fọlọ́wọ́n hmm. bá kọ́ mọ́jẹ́ ká lùgbàdì rẹ̀. àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn sáà à ń fi léyìí sí pàkíyèsí gbogbo wa ká lọ mọ̀ dájú sáká wípé àdánwò ẹ̀tẹ̀ ló máa ń pè wá àdánwò kìí fi ibi tó bá ti sọ̀kalẹ̀ sílẹ̀ àyàfi pẹ̀lú ìtọrọ àforíjìn àti ìpadà sọ́dọ̀ ọlọ́run ọ̀tẹ́lẹ̀dá wọn. nígbà táwọn bá wà sórí pátá òde tá a wá dẹni tí ń yan ọlọ́run ọba lódì yẹn sin rẹ̀ lódì tá a dẹni tí ò sí ọlọ́run ọba mọ́ tá a wá dẹni tó ṣe pé a wá fi ti má jáde má lọ mọ́ṣáláṣí tá a fi ṣèkẹ́wọ́ tá a fi wá sọ pé àwọn òkúkú ní sin lọ́ọ̀ mọ́ pátápátá ìgbà wo lọ́lọ́run ọba kì í pààyàn sanabi sallallahu alaihi wasallam sọ pé ẹni bá kú látàrí àjàkálẹ̀ àrùn ìdájọ́ rẹ̀ ó máa jẹ́ ti ṣẹ̀híì ṣẹ̀híì ẹni tó kú sójú ogun láti gbé ọ̀rọ̀ ọlọ́run ọba ga bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá kú mùsùlùmí ìwọ kú mùsùlùmí nítorí pé o ti jìnnà sẹ́sìn ọlọ́run o fi ẹrù sì kẹ́wọ́ òfukù sí ọ̀ma pátápátá porongodo ìtọ́jú òun náà ní pé látàrí àdánwò o ti kó òun náà sì irú ṣàyídì wo wà nìwọ ètò ṣàyídì ni wọn ń pèrú eléyìí ìsìn gan ló yẹ ká pọ̀ jù níjọsìn ìsìn gan ló yẹ ká pọ̀ jù ní mímọ̀ gbọ́rọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ìsìn gan ló yẹ ká pọ̀ jù ládùúà gẹ́gẹ́ bí àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam في الأرض ولا في السماء وهو السميع العليم كان بنكاولا متى لا رو كاولا متى لا ينبع تون أعوذ بكلمات الله التامات من شر ما خلق àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdúrà ilé ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti kọ́ wa bẹ́ẹ̀ ni ó yẹ ká pọ̀ lẹ́sìn àwa ń fẹ́ kọ́lọ́mọ bá bá kásì àdánwò kúrò ńlẹ̀ à ń fẹ́ ká má lùgbàdì rẹ̀ à fẹ́ kó dọ́dọ̀ wa jẹ́ àánú bìtì fẹ́ rìnà kó ẹsẹ̀ lásán ni gbogbo eléyìí ọ̀sẹ̀lẹ̀ ni táàbà jẹ́ ni kí n sin lọ táàbà jẹ́ ni ìbẹ̀ lọ nítorí pé ẹni tí bá ń fẹ́ dáadáa lọ́ọ́ ká sòkòtò rẹ̀ sókè dáadáa láti múra ṣiṣẹ́ gidi nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í yí nǹkan tí máa ń ṣe àwọn èèyàn padà ẹni tó dé bá wọn ẹni tó jálù wọn kò ní kú mbẹ àfi káwọn kọ́kọ́ yí wọn kí àdánwò tó ṣẹlẹ̀ orí wàyí o bá àdánwò tí wọn ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mi tí wọn dilẹ̀ àwọn dilẹ̀ fún kí wọn lo àsìkò wọn fún tó ní wúlò fún wa fún wọn fi fi àwọn béèrè tó ní láàrí àwọn béèrè rádaràda tí ò tọ́ka sí fún ẹgbẹ́sìn rẹ̀ yìí àwọn béèrè eléyìí ti túmọ̀ sí pé ẹni tí ń béèrè yìí dilẹ̀ kò yẹ ká fàsìkò wa ṣe bẹ́ẹ̀ mélòó la ti lò nínú àsìkò wa ní ìsìn láti padà sọ́dọ̀ lọ tí ìwọ ọmọ yìí pé tí àdáwò bá dé kì í ṣe kọjá kì í ṣe dandan àwọn ẹni tó jẹ́ ọ̀daràn nìkan làdáwò ọmọ lórí wọn fọtọkọ fìtínàtàn láti sọ ìbánilẹ lẹbi iná bọlẹ mọmìn kò mọ ọsọ nítorí pé tí fìtínà bá dé kì ma lórí àwọn ẹni tó ń ṣàbòsí lásán ìwọ ń bẹ láyè mi ń bẹ láyè àdáwò wa jọ sójú gbogbo wa ó sì hàn wípé gbogbo wa náà lọ́lọ́run fàdánwò yìí bá wí kó a ti bá wa wí níbo wa ló ti bẹ̀rẹ̀ níbo ló ti dé lónìí so gbogbo wa lọ́lọ́run ọba fi ń bá wí ọlọ́run ọba fi ń pòwe fún wa kí oníkálukú wo lè padà sọ́dọ̀ lọ fafirru ilallah ẹ sá padà sọ́dọ̀ lọ tó wá jẹ́ kí àsìkò tiwa ọmọ wa fi sí béèrè ránà àwọn béèrè rádà rádà ẹ̀yin náà tún ti yóò tún ti gbé هل هكذا تعبدون ربكم وهل هكذا تلقون ربكم اعوذ بالله من الشيطان الرجيم اه يا كفراو وتما سيكي اكوتو لو نكو وا داو يبا اوبولوبو اوغبو كو سي وولو فون اوبولوبو ọlọmọ sì ni pẹlú rẹ lọkàn nínú ẹni tó ṣe pé yóò fìdí rẹ nu hmm. níbi àdánwò ńlá tọlọmọ bá gbé kulẹ ayé yìí báyìí. àmì abẹ́bẹ́ fà ṣé ó wá tọ́ tó gbogbo àwọn sọ̀lá tí à ń ṣe nulẹ̀ pàápàá jùlọ àwọn ilé ìtàkì tí ó sókè bíi fájẹ́rì bíi ẹ̀ṣá bíi magrib ṣé ká máa ṣe tòun tún nínú àwọn sọ̀lá àtọ̀ àti sọ̀lá tó lè wọ́n. inṣàlá inṣàlá níbi tí àdáwò yìí tó burú dé kò sí nǹkan tó burú ká máa ṣe kùnú tún nínú àwọn sọ̀lá wa tiwa kọ́lọ̀ wọn bó fi bá wa kákó kọ́lọ̀ wọn fi bá wa